mi àṣàbí adé. ẹ̀mí àṣàbí adé. ọmọ ládé ládé ládé. ọmọ ládé ládé ládé. aláàfin ọ̀ládé. aláàfin àládé. adé aládìkún. adé aládìkún. aládé. adé. adé. aládìkún. aládìkún. làgbà fàlàfin. làbà láfà. làgbà. làbà. làgbà. làgbà. fún. fún. aláàfin. aláàfin. orí adé. orí adé. ọmọ ládé odi ọmọládé odi. ọ̀kàrẹ̀ ọmọ ládùkù sọ pé èmi ọmọ ládùkù. èmi ládùkù. èmi ọmọ ìgbòho mọ̀rẹ́. èmi ọmọ ìgbòho mọ̀rẹ́. alágbàdo òde. alágbàdo òde. <laughs> alágbàdo. alágbàdo. òde. òde. ọmọ. ọmọ. atapẹ́tẹ́. atapẹ́tẹ́. inú omi. inú omi. ọmọ. ọmọ. gègèlè. gègèlè. lódò sànyà. lódò sànyà. lódò sànyà. Lójó Sawyer. Sawyer Òdemi ní Bàràdí. Sawyer Kose. Sawyer. Sawyer. Kòdé. Kòdé. Mi ní Bàràdí. Mi ní Bàràdí. Mi ní Bàràdí. Omi kònsí. Omi kònsí. Ó ń kan sí mi lẹ́nu. Ó kan sí mi lẹ́nu. Ọmọ òkúta mẹ́ta. Ọmọ òkúta mẹ́ta. Òde Ìgbòho. Òde Ìgbòho. Ọ̀kan ṣe mí. Ọ̀kan ṣe mí. Dábọ̀dábọ̀ dábọ̀ dábọ̀ ọ̀kẹ́ ń ṣe mí ọ̀kẹ́ ń ṣe mí máa rọra máa rọra máa rọra máa rọra ọ̀kẹ́ nígbà tó o mọ gbòó ọ̀kọ́ ọ̀kẹ́ nígbà tó o mọ̀nà ọ̀kọ́ ọ̀kan ọ̀kọ́ ó ní ó ní nígbà tó o mọ̀nà ìgbà tó ìgbà tí o ìgbà tí o mọ̀nà o mọ̀nà kí ló wá ṣe nígbà o rẹ kí ló wá ṣe ní ìwò o rẹ ẹ pàtẹ́wọ́ fún rẹ.